أعوذ بالله بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم صالحات أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير إخوة الإيمان أقول لكم السلام عليكم ورحمة الله وبركاته أنا أقول ولو أجل في وقتي أقول أولي وقتي أخوة شريفات محمد صلى الله عليه وسلم ẹ̀rọ sí rẹ̀ òjíṣẹ́ rẹ̀ àbí ọlọ́wọ́ bá mi lára kí ọlọ́wọ́ akẹ́rẹ̀ lọ́wọ́ rẹ̀ àwọn sọ̀hábà ọlọ́wọ́ aṣọ ìfẹ́ ìfẹ́ kọ̀ọ̀kan wọn àwọn náà tí àwọn abẹ lórí ẹ̀sìn wọn táàpẹ lórí ọ̀nà wọn kí ọlọ́wọ́ àti ọlá ó ṣe ọgbẹ́ ìfẹ́ kọ̀ọ̀kan wọn náà àwọn ọlọ́wọ́ wa lọ́wọ́ aṣọ onímọ̀ èyí má yọ káàkiri láàrin wọn má sì yọ orílẹ̀ láàrin wọn ọ̀pọ̀ àti ìdáyẹ ìyẹ̀rú sí ọwọ́ ọba ilé ìdáyẹ máa jẹ́ ìjókòó ẹlẹ́ẹ̀kejì lórí ìmáṣẹ́wà àfikún wa nípa dáa sọ̀lá àtòlẹ̀ ìṣà ìmọ̀ṣọ́lá ṣe wà ní àmì ìdáyẹ Tíra tí a bẹ̀rẹ̀ àlàyé rẹ̀ lánàá, tàbátárúkọ rẹ̀ fún wa. Tàbí tíra yìí tí a bá tẹ̀lé sí bẹ́ẹ̀bẹ̀ yóò di wòlí, yóò di ìyó náà. Òun náà ti ní ìkùsù ọ̀rẹ́ sí ìlà òkèlà ìlà òkèlà bí olúwọ́dá àwọn ẹnire lọ sí ọ̀dọ̀ ọlọ́ọ̀gbà ọba dẹ́dà àtọ́wà tí wọ́n kọ bí ráyí àwọn náà ni wà ní bóyá á fi sẹ̀lẹ́ báyìí òkè orúkọ àwọn àtọ́wà yìí wà ní ìsìn kọ́ọ̀lì pẹ̀lú ìrọ̀lọ́wọ́ àdáṣọ̀ abẹ́rẹ́ tíra yìí láti olówéré kìtàbù tòhárà kìtàbù tòhárà abẹ́rẹ́ ẹ̀rọ àwọn ọ̀rọ̀ èyí tó ní ṣe pẹ̀lú ìmọ̀ràn lójúkọ̀ọ́nà yìí gbogbo táwọn bá wà ní bẹ́ẹ̀ ìmára ìmára ìmára kí ni ẹ̀sì tí ó sọ̀rọ̀ ìfún apá rẹ̀. Àwọn ìdáwọ́pẹ́lò láàárín ìmára rí òun náà ti fọ́dù òdòwọ́. Fọ́dù òdòwọ́ ọ̀nàwò òun ló bẹ fún àlùwàdá. Náà wọ́n lọ́nà àwọn ẹ̀kọ́ ìdí àfikọ́ abẹ́rẹ́. A rí pé adé ìmára ogun tí ọ̀nà méjì. Ìkan bẹ rọ́pọ̀lẹ̀ ayẹ̀, ìkan sì bẹ rọ́pọ̀lẹ̀ sọ́lẹ̀. Àwọn ìdára tó mẹ̀jẹ̀ ẹ̀sẹ̀. Adé rọ́pọ̀lẹ̀ ayẹ̀ sí, pàdé saboda farko ranku da haɗa awon gada su najasar kina rí ẹ̀gbin tó ní ṣe pẹ̀lú ranku da haɗa òun náà ni àwọn ẹ̀gbin èyí tí máa ń jáde lára wa irú wo ìgbẹ́ ìtàn gbogbo àwọn ilé yìí lẹ́yìn tá a bá ti mú kú lára ká tá a bá fẹ́ sí lọ́rọ̀ lẹ́yìn tí ó máa ti ọlọ́run bá máa dá àbí ká fi ṣe máa kan ṣe àwọn àdá. ẹ̀sìn eléyìí òun là ń pè ní ẹ̀sìn kékeré. àmọ́ ẹ̀sìn ńlá tí ẹ̀ bá ṣẹlẹ̀ sí wa tá a mú kú ní ara. alùkúsù ọ̀gá àbùkù ọ̀lára. alùkúsù yìí ìyẹ́ máa ń ṣẹlẹ̀ sí ní nígbàtà máa fẹ́ wẹ̀wẹ̀ ayé àbíwẹ̀ ni nìfàn. àmá ìtàwọ́fẹ́ gẹ́rò òun náà ni àtò àdáta máa ń ṣe. a rí i pé tàbí kí ọlọ́pàá bá a fẹ́ tà wá ọlọ́ṣù lọ́nà kàṣà lù àdá. Ó ti ká àwọn iṣẹ́ lè ta wá fẹ́ ṣe bẹ́ẹ̀sì, àlù àlá ò kì í ṣe ọ̀rọ̀ ẹ̀yà ń bẹ̀. Àmọ́ ta bá tún àgbà lára tó ṣe ó fi ṣe sí ni òfin dà. Afẹ́ ṣàdúrà, afẹ́ pàlùkọ̀ á. Afẹ́ jẹun, afẹ́ sùn. Lọ́pọ̀ àfẹ́ sí náà ìyá ṣe láàrin ọkọ láyá ó tún wá rúkọ ọkùnrin láti padà lọ tẹ́lẹ̀ tó ẹ̀ wọ́n tó ń pa àlọ́ba tó lọ sí àlùwàlá àlùwàlá láti yìí kí àwọn ọ̀dá kí àwọn tó bẹ̀rù kí a máa ṣe àlùwàlá ìwọ́n tẹ̀lẹ̀ ìbáyìí èyí ló fi ọlọ́run kò ní láti ìjọ ìgbàlóẹ̀kì ní o àyàfi dáadáa fẹ́ ìjọ ìgbà ọlọ́run kò ní bàbá láti rẹ káàkiri jẹ́ ìgbàlóẹ̀kì yìí àyàfi tí orí máa tẹ́lẹ̀ ní kó máa fẹ́ láti kó máa fẹ́ láti iṣẹ́ lọ́rọ̀ ní aṣe ní lọ́rọ̀ ní aṣe àgbàdá ọlá ní ìgbẹ̀jọ alákọ̀ọ́kọ́ àwọn àtúwà ní inú ọlábíbẹ̀ fún àlùwàdá ẹgbẹ́ bí àti ìrẹ́lúwà mahama sọ̀rọ̀ mọ́ àlùsẹ̀mù ọlá àkọ́kọ́ òun náà ni àlùkùdú àyàmàtò mùsùlùmí ta ìyá àìkìyà ṣẹlẹ̀ àgbàlá àpẹẹrẹ ìdánimọ̀ ló jẹ́ mùsùlùmí ní ọjọ́ ìrìnàkìyà àbẹ̀láta ṣe ní ọ̀nà àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ òun ni pé àpẹẹrẹ ìdánimọ̀ ló jẹ́ fún wa ní ọjọ́ kí ni ọjọ́ ìmọ̀ láti dáhùn náà lọ́jọ́ ìmọ̀ tọ́rọ̀ àjá wa ní ọlọ́wọ̀ àmọ́ta bá rí sí eléyìí mọ́mìnì eléyìí mọ́mìnì eléyìí mùsùlùmí eléyìí mùsùlùmí eléyìí mọ́sílì eléyìí mọ́sílì kí á ti ta tá a ti ara wọn kà wọ́n dá lò ọ̀dá yìí. a rí pé àwọn tí ìbẹ̀rù ayé báwọn bá pàdé ara wọn ó ní wọ́n fi bára wọn mọ̀ pé ilé ṣe nílò ilé ìbẹ̀rù ayé. ẹni tí ṣe tó ìkóni tó bá pàṣẹ tó ti ẹgbẹ́ ẹgbẹ́ náà òkú ní ẹgbẹ́ rẹ̀ kúrò ní ìlú òṣìṣẹ́ àwọn ní wọ́n ti rí tí wọ́n ti dára wọn mà. bẹ́ẹ̀ náà ni àwọn amúnkèdè wọ́n lá dára wa mà lọ́dún ẹ̀gbọ́n pẹ̀lú kí ni o ẹ̀ka ìwà dára wọn ní kí ni o àlùwàlà. àlùwàlà ìṣẹ́ àwọn aṣọ lórí ẹ̀sán àti àlùwàlà ẹ̀sán. ibi tẹ́ẹ̀tì fọkànlá ti àlùwàlà pé àpẹẹrẹ àti ìdánimọ̀ ni

وكأنه مثلا وقال سمعت نبي صلى الله عليه وسلم يقول أما أقول هنا إيه؟ ولا أقول في أبي محمد صلى الله عليه وسلم في وضعه إن أمتي يلعون يوم القيامة ذكرى ولم محمد صلى الله عليه وسلم Wọ́n ní ọjọ́ ẹ̀sán ọjọ́ ìṣìyàmà gúúkọ́. Wọ́n máa pè wọ́n ráyìí. Àpẹẹrẹ tẹ́ ìdára wọn yìí o Kí là ń pè ní Òun náà ti ṣe ní ṣé wọ́n ti wá ní olùkọ́ ẹni dákọ̀ àwọn olùmọ̀lá ti wá olùmọ̀lá yìí gbogbo ẹ̀ yóò kún fún ìmọ̀lẹ̀. Àdébìwọ̀n Mùhàmmad sọ̀rọ̀ sọ́lá, àdébì ní Mùhàjẹ́lì, bákan náà gbogbo Mùhàjẹ́lì, àdébì ní bákan náà wọ́n máa ń pè wá lọ́dún ẹ̀sán àlẹ́bí ní ìwájú ìwà tí ó wà nílẹ̀ náà ìmọ̀lẹ̀ fún gbogbo ọgbọ̀ wọ́n rí èdè tí wà nílẹ̀ náà fún gbogbo ẹ̀sìn orí tí wà nílẹ̀ náà fún gbogbo kí ni ó wá sí fún gbogbo yìí tí àwọn orí èdè àti àdárúkọ rẹ̀ àlẹ́bí ní àtúrà èdè òkúrò àlẹ́bí látara ipa àpò àdá tí wọ́n ṣe ní tí wọ́n ṣe tó ń kí ìtọ́nà bàdá yìí. Ẹlẹ́gbọ̀n Muhammad Sọ́lọ́sọ́ wá ní Samuel ìtàkọ́ àdínkù àdínkù owó ẹnikẹ́ni tó wá ní kàbá mú ní ayò sí ìlànà gbogbo ọ̀sẹ̀ wú fàyẹ̀ pàdé. Ẹlẹ́gbọ̀n Muhammad Sọ́lọ́sọ́ wá ní ẹni bá ní kàbá mú ní láti jẹ́ kí ìmọ́lẹ̀ ara rẹ̀ kó ju bó ṣe wà lọ lẹ́kùn lè nílò kò yẹ àkọ́lá tí a kọ̀ láti ṣe ìwọ́nà ìgbà ọlá ọwọ́ tí ó máa bẹ̀rẹ̀ ìwẹ̀ bá ṣẹlẹ̀ lẹ́yìn orí pé ìwájú orí wọn ọwọ́ wọn ẹ̀jẹ̀ wọn ìbáyọ̀ ṣe ìjẹ̀ márùn-ún ìmọ́lẹ̀ wọn àbẹ̀ ẹ̀sìn sọ pé ẹ̀rì máa rí èèyàn kó lẹ́ni tó ń ṣàdù àdá ní gbogbo ọgbà àti ó jẹ́ àti ọgọ́rọ̀ ọmọ àdá ẹ̀rì máa ń ṣàdù àdá àti òkè oúnjẹ lọ́sọ̀rọ̀ abẹ́rẹ́ ẹ̀jẹ̀ àgbẹ̀rẹ̀ káàlì wípé à ń ṣàdù àdá ní gbogbo ọgbà àti ọlọ́wọ́ àdá sùfàmù wọ̀tẹ̀ máa ya èyí tí a tún sọ ní tọ́lọ̀ fi sáàmù àtàlẹ́bí wa láyé àti bá ti lọ́la, á mọ̀ fún àti tẹ́lẹ̀ ti wà lágbọ́n ní ọ̀nà tí